ni ètò ẹ̀kọ́ bíbélì tí ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti ilé ìgbọ́hùn sílẹ̀ ti ECWA SIM Ìgbàjà ẹ gbé bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a ó fẹ́ láti rí ìwé yín ẹ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbọ́hùn sílẹ̀ ti ECWA SIM PMB 504 Ìgbàjà Kwara State Nigeria kí Ọlọ́run kí ó bùkún fún ọkàn yín àmín. nítorí ọlọ́run fẹ́ ayé tó bẹ́ tó fi ọmọ kasa rẹ̀ kan ṣoṣo baba. ni kínní Johanu, orí kẹta ẹsẹ̀ kínní ẹ wo irú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a ṣáà nítorí èyí ayé mọ̀ nítorí kò mọ irú Nítorí ọlọ́run fẹ́ aráyé tó bẹ̀rẹ̀ sókè ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó lè rí iye ẹni pẹ̀kú. Ó fẹ́ ó fẹ́ ó fẹ́ wa o. Ìfẹ́ Ọlọ́run sáyé o pọ̀. Ìfẹ́ Ọlọ́run sáyé o pọ̀. Ìfẹ́ Ọlọ́run. Rómù orí karùn-ún ẹsẹ̀ kẹjọ nítorí ṣùgbọ́n Ọlọ́run fi fẹ́ òun papà sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa. Ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run fẹ́ wá tó fi rán ọmọ rẹ̀. Tó kú fún wa láti lájà. Nítorí aláǹ. ara nínú olúwa lórúkọ jésù kristi ni mo ń kí yín kó àbọ̀ sórí ètò pàtàkì yìí àkókò ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìrànlọ́wọ́ rẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ó dúró gẹ́gẹ́ bí orísun ìrànlọ́wọ́ fún wa kí jésù kò gbọ́ pé kó gba àyìn wa lónìí pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ti yín nínú iṣẹ́ ìrànṣẹ́ amos ọlájídé agboola ni olùbánisọ̀rọ̀ yín a sì ń kíyèsí nínú ìwé númérì ní orí ọ̀kọ̀kànlélọ́gbọ̀n númérì orí ọ̀kọ̀kànlélọ́gbọ̀n a ó kíyèsí láti ṣe dé orí èkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ kejìlé ní ogójì nómérì orí ọ̀kọ̀kànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní dé orí èkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìlélógójì wọ́n sáré ka ẹsẹ̀ díẹ̀ fún yín ní nu orí ọ̀kọ̀kànlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní Olúwa sì sọ fún Mósè pé gbẹ̀san àwọn ọmọ Ísírẹ́lì lára àwọn ará Mídíánì lẹ́yìn èyí nìní a ó kó ọjọ́ pẹ̀lú àwọn ènìyàn rẹ Mósè sì sọ fún àwọn ènìyàn náà pé kí nínú yín kí ó há mọ́ra ogun kí wọn kí ó sì tọ àwọn ará mídíánì lọ kí wọn kí ó sì gbẹ̀san olúwa lára mídíánì nínú ẹ̀yà kọ̀ọ̀kan ẹgbẹ̀rún ènìyàn ní gbogbo ẹ̀yà ìsírẹ́lì ní kí ẹ̀yin kí ó rán lọ sí ogun náà bẹ́ẹ̀ ni wọ́n sì yàn nínú àwọn ẹgbẹgbẹ̀rún ènìyàn ìsírẹ́lì ẹgbẹ̀rún ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan ẹgbàá mẹ́fà ènìyàn tí ó há mọ́ra ogun Mósè sì rán wọn lọ sí ogun náà ẹgbẹ̀rún ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan àwọn àti finehasi ọmọ eliasabu àlùfáà eliasari àlùfáà sí ogun náà tí ohun ti ohun èlò ibi mímọ́ àti ìpè wọn nì lé ọwọ́ rẹ̀ láti fún un wọ́n sì bá àwọn ará mídíánì jà bí olúwa ti pàṣẹ fún Mósè wọ́n sì pa gbogbo àwọn ọkùnrin wọ́n sì pa àwọn ọba mídíánì pẹ̀lú àwọn ìyókù àti apa èyí nìní éfì àti rékémù àti sùúrù àti húrì àti rébà ọba mídíánì márùn. bálámù ọmọ bíhórì ni wọ́n sì fi idà pa àwọn ọmọ ìsírẹ́lì sì mú gbogbo àwọn obìnrin mídíánì ní ìgbẹ̀san àti àwọn ọmọ kékeré wọn wọ́n sì kó gbogbo ohun èlò ohun ọ̀sìn wọn àti gbogbo ohun àti gbogbo agbo ẹran wọn àti gbogbo ẹrù wọn wọ́n sì fi iná kun gbogbo ìlú wọn nínú èyí tí wọ́n ń gbé àti gbogbo ibùdó wọn wọ́n sì kó gbogbo ìkógun wọn àti gbogbo ohun ìní àti ènìyàn àti ẹran wọ́n sì kó ìgbẹ̀sìn àti ohun ìní àti ìkógun náà wá sọ́dọ̀ Mósè àti Eléásárì àlùfáà àti sọ́dọ̀ ìjọ àwọn ọmọ Ísírẹ́lì sí ibùdó ní pẹpẹ Móábù tí ń bẹ lẹ́bàá Jọ́dánì létí Jẹ́ríkò àti Mósè àti Eliasari àlùfáà àti gbogbo àwọn olórí ìjọ jáde lọ ìpàdé wọn lẹ́yìn ibùdó Mósè sì bínú sí àwọn olórí ogun náà pẹ̀lú àwọn balógun ẹgbẹgbẹ̀rún àti balógun ọ̀rọ̀ọ̀rún tí ó ti gun tí tí ó ti ogun náà bọ̀ Mósè sì wé fún wọn pé ẹ dá gbogbo àwọn ẹ dá gbogbo àwọn obìnrin sí kíyèsí nípasẹ̀ ọ̀rọ̀ bálámù àwọn wọ̀nyí li ó mú àwọn ọmọ Ísírẹ́lì dẹ́ṣẹ̀ sí Olúwa ní ti ọ̀ràn Péhórì tí àrùn sì fi tí àrùn sì fi wà nínú ìjọ Olúwa ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run alágbára dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ yìí tí ẹ tó mú kí ó jẹ́ tiwa láti péjọpọ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín lákòókò yìí àdúpẹ́ Ọlọ́run wa nítorí ibi tí ẹ ràn wá lọ́wọ́ dé àṣeyín lọ́ba nítorí ohun tẹ́ ẹ̀ ń ṣe nínú ayé wa lórúkọ jésù kristi olúwa gba ọpẹ́ gba ẹ̀yìn wa bàbá lónìí lórúkọ jésù ẹ̀ ṣí wa níyè ẹ̀ túbọ̀ sọ wá dalágbára ní orúkọ jésù kristi olùgbàlà wa àmín. a wà nínú ìwé númérì ní orí ọ̀kọ̀kànlélọ́gbọ̀n látẹsẹ̀ ìkíní títí dé orí èkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìlélógójì láti ń kíyèsí mo fẹ́ láti rán yín létí pàápàá jùlọ bá ṣe ń kíyèsí ìdájọ́ ọlọ́run lórí mídíánì lónìí àti bí àwọn ènìyàn wọ̀nyí ṣe ṣe dúró ní ibùdó wọn ẹ jẹ́ ká kíyèsí pé àwọn ènìyàn tá à ń sọ̀rọ̀ nípa wọn nínú àwọn ọmọ Ísírẹ́lì yìí wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tá a lè pè ní ìran titun ìran titun sẹ́rántí wípé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò àwọn mìíràn wọ́n ti dàbí ẹni wọn ò tún sí láwùjọ wọn mọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn mìíràn tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìrìn àjò náà àwọn mìíràn ò sí láwùjọ wọn àwọn mìíràn tó kéré lọ́jọ́ orí nígbà tí ìrìn àjò náà bẹ̀rẹ̀ ṣe mọ̀ wípé lákòókò tá à ń sọ̀rọ̀ yìí wọ́n ti di ẹni ńlá kí wọn kí ó tó dé ilẹ̀ ìlérí abáwo ní orí ọ̀kọ̀kànlélọ́gbọ̀n olúwa ló sọ fún Mósè pé kí ó gbẹ̀san àwọn ọmọ Ísírẹ́lì lára àwọn ará Mídíánì àrùpẹ́ lẹ́yìn ìgbà tí Mósè bá ti ṣe iṣẹ́ yìí tán àwọn ọ̀rọ̀ wọ̀nyí bà ènìyàn lẹ́rù pé lẹ́yìn èyí nìní a àwọn ènìyàn rẹ Mósè sì sọ fún àwọn ènìyàn náà pé kí nínú yín kí ó há mọ́ra ogun kí wọn kí ó sì tọ̀ àwọn ará Mídíánì lọ kí wọn kí ó sì gbẹ̀san Olúwa lára Mídíánì nínú ẹ̀yà kọ̀ọ̀kan ẹgbẹ̀rún ènìyàn ní kí gbogbo ẹ̀yà Ísírẹ́lì nì kí ẹ̀yin kí ó rán lọ sí ogun náà bẹ́ẹ̀ ni wọ́n sì yàn nínú àwọn ẹgbẹ̀rún ènìyàn ti Ísírẹ́lì ẹgbẹ̀rún ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan ẹgbàá mẹ́fà ènìyàn tí ó há mọ́ra ogun Mósè wá rán ó rán wọn lọ sí ogun náà ẹgbẹ̀rún ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan àwọn àti Fínéásì ọmọ Eléásárì àlùfáà sí ogun náà tí ohun tí ohun èlò ibi mímọ́ àti ìpè wọn nì lé ọwọ́ rẹ̀ láti fún un. a rí wípé ọlọ́run ló ní kí àwọn ọmọ Ísírẹ́lì kí kí wọn kí ó gbẹ̀san lára àwọn ará Mídíánì á palẹ̀ àwọn ènìyàn wọ̀nyí mọ́ láti lọ sí ogun bẹ́ẹ̀lì sọ fún wa wípé bẹ́ẹ̀ ni Fíníásì pẹ̀lú ó palẹ̀ mọ́ láti lọ tí ó sì pẹ̀lú ohun ibi mímọ́ èyí tí ó kó lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀lì sọ fún wa ní ẹsẹ̀ kẹfà wípé Mósè rán wọn lọ sí ogun náà mo sì rán wọn lọ sí ogun náà ẹsẹ̀ keje wípé wọ́n sì bá àwọn ará Mídíánì jà bí Olúwa ti pàṣẹ fún Mósè wọ́n sì pa gbogbo ọkùnrin a rí wípé Ọlọ́run fi ìṣẹ́gun fún àwọn ará fún àwọn ọmọ Ísírẹ́lì lórí Mídíánì àwọn ènìyàn Mídíánì di ẹni tí a ṣẹ́ lógun nítorí pé Ọlọ́run tìkára rẹ̀ ló lọ́wọ́ sí àti mú kí àwọn ọmọ Ísírẹ́lì kí wọn kí ó lọ sí ojú ogun yìí sọ́ọ̀sì rí ohunkóhun tí Ọlọ́run bá fẹ́ kí ènìyàn kí ó ṣe tí a bá ṣe é a ó rí ìkín rẹ̀ ohunkóhun tí kò bá fẹ́ kí a dáwọ́lé bí a bá dáwọ́lé ènìyàn yóò ní wàhálà àìmọye àwọn ogun mìíràn tí ó ti ṣẹ̀rùbà àwọn ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n èyí bíbélì fi hàn wá wípé Ọlọ́run tìkára rẹ̀ ni ó bá Mósè sọ̀rọ̀ ó sì sọ fún Mósè pé kí àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n kí ó lọ láti dojúkọ àwọn ènìyàn Mídíánì bíbélì sọ fún wa ní ẹsẹ̀ keje wọ́n bá àwọn ará Mídíánì jà àwọn ọmọ Ísírẹ́lì wọ́n mú gbogbo àwọn obìnrin Mídíánì ní ìgbèkùn ẹ jẹ́ ká wo ohun tí Bíbélì wí fún wa lẹ́sẹ̀ kẹsàn-án wípé àwọn ọmọ Ísírẹ́lì sì mú gbogbo àwọn obìnrin Mídíánì àti àwọn ọmọ kékeré wọn wọ́n sì kó gbogbo ohun ọ̀sìn wọn àti gbogbo ẹbọ agbo ẹran wọn àti gbogbo ẹrù wọn wọ́n sì fi iná kun gbogbo ìlú wọn nínú èyí tí wọ́n gbé àti gbogbo ibùdó wọn wọ́n sì kó gbogbo ìkógun wọn àti gbogbo ohun ìní àti ènìyàn àti ẹran wọ́n kó ohun ìní àti ìkógun náà wá sọ́dọ̀ Mósè àti elésárì àlùfáà àti sọ́dọ̀ ìjọ àwọn ọmọ Ísírẹ́lì sí ibùdó ní pẹ̀tẹ́lẹ̀ Moabu tí ń bẹ lẹ́bàá Jọ́dánì létí Jẹ́ríkò jẹ́kákìsì ẹsẹ̀ kẹtàlá àti Mósè àti elésárì àlùfáà àti gbogbo àwọn olórí ìjọ jáde lọ ìpàdé wọn lẹ́yìn ibùdó bíbélì sọ fún wa ìhà tí Mósè kọ sí i ní ẹsẹ̀ kẹrìnlá Mósè sì bínú sí àwọn olórí ogun náà pẹ̀lú àwọn balógun ẹgbẹgbẹ̀rún àti balógun ọ̀rọ̀ọ̀rún tí ó ti ogun náà bọ̀ Mósè sì wí fún wọn pé ẹ dá gbogbo àwọn obìnrin ẹ dá gbogbo àwọn obìnrin sí Mósè kò yọnu sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níhìn torí a sọ pé a kó gbogbo àwọn obìnrin a gbogbo àwọn ọmọ wọn a gbogbo àwọn ẹrù wọn a fi wọn ṣe ìkógún Mósè ó wí fún wọn pé ẹ dá gbogbo àwọn obìnrin sí kíyèsí nípasẹ̀ ọ̀rọ̀ bálámù àwọn wọ̀nyí ni ó mú àwọn ọmọ ìsírẹ́lì dẹ́ṣẹ̀ sí olúwa ní ti ọ̀ràn péórì tí àrùn sì fi wà nínú ìjọ olúwa àwọn ènìyàn wọ̀nyí lẹ́yìn tún wá kó tọ̀ wá wá ẹ tún kó àwọn ènìyàn tún kó àwọn obìnrin wọ̀nyí wá ṣé ọ̀ràn ti wípé àwọn ènìyàn wọ̀nyí ló ṣokùnfà wàhálà fún àwọn ọmọ ìsírẹ́lì tí àrùn fi wà láàárá wa ọmọ ọlọ́run sọrí yorùbá máa ń pòwe pé òrìṣà bọ́ọ̀ bá gbè mí ó yẹ kó ṣe mí bó bá ti bá mi sọrí ohun tí ó gbè ọ́ ntọ́ dáwọ́lé tí ó gbè ọ́ àwọn ẹ̀ṣẹ̀ tó ń hù níwà tó dàbí ẹni pé kò mú kó rójú rere ọlọ́run ó yẹ kó ti kẹ́kọ̀ọ́ láti jáwọ́ nínú rẹ̀ ọlọ́run lo Mósè láti mú kí Mósè kí ó rántí pé àwọn ènìyàn wọ̀nyí ló mú wa dẹ́ṣẹ̀ ṣe rántí wípé bí a bá tún kọ́ àwọn ènìyàn wọ̀nyí rọra gẹ́gẹ́ bí obìnrin bẹ́ẹ̀lì ń sọ fún wa ó tó mú káwọn ènìyàn kí àwọn ọmọ israeli ò se panṣágà níjọ́ kínní ní ti ọ̀ràn péórì ààrùn ó sì wà láàrin wa nínú ìjọ olúwa ẹsẹ̀ kẹtàdínlógún wípé ǹjẹ́ ẹ̀ nítorí ẹ pa gbogbo ọkùnrin nínú àwọn ọmọ wẹ́wẹ́ kí gbogbo àwọn obìnrin tí ó ti mọ ọkùnrin ọkùnrin nípa ìbádàpọ̀ gbogbo àwọn ọmọbìnrin kéékèèké tí wọn kò mọ ọkùnrin nípa ìbádàpọ̀ ni kí ẹ̀yin fún ara yín kí ẹ̀yin kí ó sì dúró lẹ́yìn ibùdó ní ijọ́ méje ẹnikẹ́ni tí ó bá pa ènìyàn àti ẹnikẹ́ni tí ó bá farakan ẹni tí a pa kí ẹ̀yin sì wẹ ara yín mọ́ àti ara àwọn ìgbẹ̀san yín ní ijọ́ kẹta àti ní ijọ́ keje kí ẹ̀yin sì fọ gbogbo aṣọ yín mọ́ àti gbogbo ohun tí a fi ọwọ́ ṣe àti ohun gbogbo iṣẹ́ irun ewúrẹ́ àti ohun gbogbo tí a fi igi ṣe eléasárì àlùfáà sì wí fún àwọn ológun tí wọ́n lọ sí ogun náà pé èyí ni ìlànà òfin tí olúwa fi lélẹ̀ lé àṣẹ fún Mósè kìkì wúrà àti fàdákà àti idẹ àti irin àti tangaran tangaran àti òjé gbogbo ohun tí ó lè kọjá nínú iná ni kí ẹ̀yin kí ó mú iná já yóò sì di mímọ́ ṣùgbọ́n a ó fi omi ìyàsápá kan wẹ̀ ẹ́ mọ́ àti gbogbo ohun tí kò lè kọjá nínú iná ni kí a mú la inú omi ọ̀rọ̀ ìyàsímímọ́ ní láti wà níhìn pé gbogbo ohun èlò wọn wọ̀nyí ló ní láti di èyí tí kò bá lè kọjá nínú iná a ó mú la inú omi èyí tó bá lè la iná kọjá a ó fi la iná kọjá tá bá kíyèsí a rí wípé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìgbé ayé àwọn ọmọ Ísírẹ́lì ohun tí ọlọ́run tìkára rẹ̀ tí ó sọ fún Mósè ò ní a ní kí àwọn ènìyàn wọ̀nyí kí ó fi ṣe ìwà hù ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n wípé olúwa sì sọ fún Mósè pé káyé ìkógún tí a kó ti ènìyàn àti ti ẹran ìwọ àti ẹlẹ́sàrí àlùfáà àti àwọn olórí ilé bàbá ìjọ kí a sì pín ìkógún náà sí ipa méjì láàrin àwọn ológun tí ó jáde lọ sí ogun náà àti láàrin gbogbo ìjọ kí o sì gba ohun idà ti olúwa lọ́wọ́ àwọn ológun tí wọ́n jáde lọ sí ogun náà ọ̀kan nínú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nínú àwọn ènìyàn àti nínú màálùú àti nínú kẹ́tẹ́kẹ́tẹ́ àti nínú agbo ẹran gbà á nínú àbọ̀ tiwọn kí o sì fi fún eleasari àlùfáà fún ẹbọ ìgbàsókè olúwa àti nínú àbọ̀ tí í ṣe ti àwọn ọmọ israẹli kí ìwọ kí o sì gba ìpín kan nínú àádọ́ta nínú ènìyàn nínú màálùú nínú kẹ́tẹ́kẹ́tẹ́ àti nínú agbo ẹran nínú onírúurú ẹran kí o sì fi wọ́n fún àwọn ọmọ léfì tí ń ṣe ìtọ́jú àgọ́ olúwa àti Mósè àti Eléásárì àlùfáà sì ṣe bí olúwa ti pàṣẹ fún Mósè àwọn ènìyàn wọ̀nyí ń rìn nínú àṣẹ àti ìlànà ọlọ́run gbàtí a fi ń dé ẹsẹ̀ ìkẹrìnléláàádọ́ta Mósè àti Eléásárì àlùfáà sì gba wúrà náà lọ́wọ́ àwọn balógun ẹgbẹgbẹ̀rún àti lọ́wọ́ àwọn balógun rọ̀rún wọ́n sì mú un wá sínú àgọ́ àjọ ní ìrántí fún àwọn ọmọ Ísírẹ́lì níwájú Olúwa gẹ́gẹ́ bí a ti ṣe pa láṣẹ fún wọn bẹ́ẹ̀ ni àwọn ènìyàn wọ̀nyí ní láti tẹ̀lé jẹ́ ká lọ sí orí èkejìlélọ́gbọ̀n ǹjẹ́ àwọn ọmọ Rúbẹ́nì àti àwọn ọmọ Gádì ní ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀sìn wọ́n sì rí ilẹ̀ jásẹ́rì àti ilẹ̀ gíláàdì sì kíyèsí ibẹ̀ náà ibi ohun ọ̀sìn ni àwọn ọmọ gáàdì àti àwọn ọmọ rúbẹ́nì sì wá wọ́n sì sọ fún mósè àti fún eléásárì àlùfáà àti fún àwọn olórí ìjọ pé atarotu àti diboni àti jeseri àti nimna àti esboni àti elaele àti se bámù àti nebo àti beoni ilẹ̀ náà tí olúwa ti kọlù níwájú ìjọ israẹli ilẹ̀ ohun ọ̀sìn ni ohun ìránṣẹ́ rẹ sì ni ohun ọ̀sìn àwa ìránṣẹ́ rẹ sì ni sì ni ohun ọ̀sìn wọ́n sì wí pé bí àwa bá rí oore ọ̀fẹ́ lé ojú rẹ jẹ́ kí àwa fi ilẹ̀ yìí fún àwọn ìránṣẹ́ rẹ fún ilẹ̀ ìní kí ó má sì ṣe mú wa gòkè jòdánì wọ́n fẹ́ láti tẹ̀dó sí ilẹ̀ tó dára fún ohun ọ̀sìn ẹ̀gbọ́n ohun tí Mósè wí ní ẹsẹ̀ kẹfà Mósè sì wí fún àwọn ọmọ Gádì àti fún àwọn ọmọ Rúbẹ́nì pé àwọn arákùnrin yín yóò hà lọ sí ogun kí ẹ̀yin kí ó sì jókòó níhìn yìí ènìyàn tilẹ̀ máa mọ ohun tó dàbí ẹni wípé ó dàbí ìpèníjà níwájú ẹni kéènìyàn ó wo ohun tó yẹ ní ṣíṣe kéènìyàn ó fi sílẹ̀ láì ohun tí kò pè fún ṣíṣe lákòókò náà ká takú ká láfi bá a bá ṣe é ọ̀kan nínú òwe yorùbá wípé ilé ń jó aṣiwèrè ńlá ojú àgbàrá a ó béèrè lọ́wọ́ rẹ̀ wípé sóhun tó yẹ ní ṣíṣe nìyí lákòókò náà tó ṣe àkókò ewu bíbélì wí fún wa wípé Mósè sọ fún àwọn ènìyàn náà ṣé kí àwọn ènìyàn kí ó lọ sójú ogun kí ó sì dúró níhìn ní ìkẹfà ìkeje èsè tí fi ń tan ọkàn àwọn ọmọ Ísírẹ́lì níyànjú àti rékọjá lọ sínú ilẹ̀ tí Olúwa fi fún wọn bẹ́ẹ̀ lé àwọn bàbá yín ṣe nígbà tí mo rán wọn láti Kádésì Báníà lọ láti wo ilẹ̀ náà nítorí pé nígbà tí wọ́n gòkè lọ dé àfonífojì Eskolu tí wọ́n sì rí ilẹ̀ náà wọ́n tan ọkàn àwọn ọmọ Ísírẹ́lì níyànjú kí wọn kí ó má lè lọ sínú ilẹ̀ tí olúwa ti fi fún wọn ìbínú ọlọ́run sì rú sí wọn nígbà náà ó sì búra wípé nítòótọ́ ọ̀kan nínú àwọn ọkùnrin wọ̀nyí tí ó gòkè láti íjíbítì wá láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ kì yóò rí ilẹ̀ náà tí mo ti fi búra fún abrahamu fún isaki àti fún jacob nítorí tí wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá àwọn ènìyàn tí ò lè jọ̀wọ́ ayé wọn fún ọlọ́run àwọn ènìyàn tí ò lè fìgbàgbọ́ bá ọlọ́run rìn irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ìjádùn sísìn ọlọ́run kí ló ń ta ní láti máa bọ́ ọlọ́run dù Mósè ní láti sọ fún wọn kíní ọ̀hún ti wá dàbí ìran fún yín ohun táwọn bàbá yín gan ṣe nìyí arán wọn lọ láti lọ sami ilẹ̀ náà àwọn ènìyàn náà rí ilẹ̀ náà nítòótọ́ ìhìn tàbí ìròyìn tí wọ́n mú wá ìròyìn búburú ìròyìn tó ń tán ènìyàn ní sùúrù tàbí tí ó mú kí àgàrà kó dá ènìyàn ni ọlọ́run sì sọ fún wọn wípé ilẹ̀ náà tí mo ti búra fún abrahamu fún isaki àti fún jacobu àwọn ènìyàn wọ̀nyí nítorí pé wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá wọn kì yóò rí ilẹ̀ náà. ẹsẹ̀ ìkejìlá bí kò ṣe kálẹ́bù ọmọ jẹ́fúnè ọmọ kẹ́nísì àti joshua ọmọ nuni nítorí pé àwọn lè tẹ̀lé olúwa lẹ́yìn pátápátá àwọn ènìyàn tó lè fi ìgbàgbọ́ bá ọlọ́run rìn àwọn ènìyàn náà ni ọlọ́run jẹ́jẹ́ fún wípé wọn yóò sì ní ìtura irú ènìyàn bíi kálẹ́bù ọmọ jẹ́fúnì irú ènìyàn bíi joshua ọmọ núnì a rí irú ìgbàgbọ́ táwọn ènìyàn wọ̀nyí lè fi bọ́ lọ́rùn rìn tí wọ́n lè fi ìgbàgbọ́ wó òkè tí wọ́n lè wò kọjá ìṣòro èyí tó dàbí ohun tó ń dojúkọ wọn ìbínú olúwa sì rú sí Ísírẹ́lì ó sì mú wọn rìn kiri ilé aginjù lé ogójì ọdún títí gbogbo ìran náà tí ó ṣe búburú lé ojú olúwa fi run àwọn aṣebi lójú olúwa wọn èyí sẹni tí a dá sí láwùjọ àwọn ọmọ Ísírẹ́lì Mósè tún rán wọn létí pé gbogbo àwọn tó ṣebi gbogbo àwọn tó dìtẹ̀ sọ́lọ́run ìwòlẹ́rí tó wà láàyè nínú wọn ẹsẹ̀ ìkẹrìnlá ní sì kíyèsí ẹ̀yin dìde ní ipò bàbá yín ìránṣẹ́ ẹlẹ́ṣẹ̀ láti mú ìbínú gbígbóná olúwa pọ̀ sí i sí Ísírẹ́lì. pé irú egbìnrin ọ̀tẹ̀ tó tún ń hù sókè báyìí ẹ̀ ń ṣàfihàn wípé bí ìgbé ayé ti bàbá yín ti rí bẹ́ẹ̀ ni tiyín náà ló tún ń rí. ẹ sì fẹ́ mú kí ìbínú ọlọ́run kó pọ̀ sí i. ẹsẹ̀ kẹ́ẹ̀dógún nítorí pé bí ẹ̀yin bá yí padà kúrò lẹ́yìn rẹ̀ òun ó sì tún fi wọ́n sílẹ̀ lé aginjù ẹ̀yin ó sì run gbogbo àwọn ènìyàn yìí wọ́n sì súnmọ́ wípé àwa ò kọ́ ilé ẹran níhìn yìí fún ọ̀sìn wa àti ìlú fún àwọn ọmọ wẹ́wẹ́ wa ṣùgbọ́n àwa tìkálà wa yóò di ìhámọ́ra wa gírí níwájú àwọn ọmọ Ísírẹ́lì títí àwa ó fi mú wọn dé ipò wọn àwọn ọmọ wẹ́wẹ́ wa yóò sì máa gbé inú ìlú olódi nítorí àwọn ará ilẹ̀ náà àwa kì yóò padà bọ́ sí ilé wa títí olúkúlùkù àwọn ọmọ Ísírẹ́lì yóò fi ní ilẹ̀ ìní rẹ̀ nítorí pé àwa kì yóò ní ilẹ̀ ìní pẹ̀lú wọn ní ìhà ọ̀hún tàbí níwájú nítorí tí àwa ní ilẹ̀ ìní wa ní ìhà ìhìn Jọ́dánì ní ìhà ìlà oòrùn Mósè sì wí fún wọn pé bí ẹ̀yin ó bá ṣe èyí bí ẹ̀yin ó bá sì di ìhámọ́ra níwájú olúwa lọ sí ogun ẹsẹ̀ kọkànlélógún bí gbogbo yín yóò bá gòkè jódánì ní ìhámọ́ra níwájú olúwa títí yóò fi lé àwọn ọ̀tá rẹ kúrò níwájú rẹ tí a ó sì fi ṣẹ́ ilẹ̀ náà níwájú olúwa lẹ́yìn náà lé ẹ̀yin yóò padà ẹ̀yin yóò sì jẹ́ aláìlẹ́sẹ̀ níwájú olúwa àti níwájú Ísírẹ́lì ilẹ̀ yíò yóò sì máa jẹ́ ìní yín níwájú olúwa ṣùgbọ́n bí ẹ̀yin kì yóò bá ṣe bẹ́ẹ̀ kíyèsí ẹ̀yin dẹ́ṣẹ̀ sí olúwa kí ó sì dá yín lójú pé ẹ̀ṣẹ̀ yín yóò fi yín hàn. Mósè ní láti pe àkíyèsí àwọn ènìyàn wọ̀nyí sí ojúṣe wọn bẹ́nikẹ́ni nínú yín bá ní láti fi èrú bá ọlọ́run rìn bẹ́nikẹ́ni yín bá kọ̀ tẹ́ ò ní di ìhámọ́ra yín láti kọjá lọ sí ibi tí í ṣe ilẹ̀ ìlérí àìṣedédé yín yóò fi yín hàn. Mósè wí fún wọn látẹ̀yìnwá kò sẹ́nikẹ́ni tó ṣẹ̀ láwùjọ àwọn ọmọ Ísírẹ́lì tásìrí rẹ̀ bò kò sẹ́nikẹ́ni tẹ́ ò rí wípé ó ṣẹ̀ tẹ́ wàá wípé Mósè tàbí Árónì tàbí Ọlọ́run Ísírẹ́lì tìkára rẹ̀ fọwọ́ ra wọn lérí tàbí fọwọ́ ra wọn lára Yorùbá wípé àìjíbẹ̀bẹ̀ lù nínú àká ariwo ní dápa ni àwọn ènìyàn wọ̀nyí wọ́n ti lákòókò dé àkókò ni Mósè fi rán wọn létí ní orí èkejìlélọ́gbọ̀n yìí láti mú kí òye kó yé àwọn ènìyàn wọ̀nyí wípé ohun tí wọ́n dáwọ́lé bí wọ́n bá lè dáwọ́lé ohun tí í ṣe ẹ̀ṣẹ̀ àwọn bàbá wọn ní ìṣáájú ó dáwọ́lé kò gbè wọ́n ó dáwọ́lé kò gbè wọ́n kò sàǹfààní fúnrú wọn bẹ́nikẹ́ni nínú yín bá dáwọ́lé ẹ̀ṣẹ̀ yín yóò fi yín hàn ẹsẹ̀ kẹrìnlélógún ní ẹ kọ́ ìlú fún àwọn ọmọ wẹ́wẹ́ yín àti agbo fún àgùntàn yín kí ẹ sì ṣe èyí tí ó ti ẹnu yín jáde wá àwọn ọmọ gádì àti àwọn ọmọ rúbẹ́nì sì sọ fún Mósè pé àwọn ìránṣẹ́ rẹ yóò ṣe bí olúwa mi ti fi àṣẹ lélẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́ wa àti àwọn aya wa agbo ẹran wa àti gbogbo ohun ọ̀sìn wa yóò wà níbẹ̀ ní. Ni ìlú gileadi ṣùgbọ́n àwọn ìránṣẹ́ rẹ yóò gòkè odò olúkúlùkù ní ìhámọ́ra ogun níwájú olúwa láti jà bí olúwa mi ti wí mósè sì pàṣẹ fún eleasari àlùfáà àti fún joshua ọmọ nuni àti fún àwọn olórí ilé bàbá àwọn ẹ̀yà ọmọ israẹli nípa tiwọn mósè sì wí fún wọn pé bí àwọn ọmọ gadi àti àwọn ọmọ rúbẹ́nì yóò bá bá yín gòkè Jọ́dánì lọ olúkúlùkù ní ìhámọ́ra fún ogun níwájú Olúwa tí a ṣe ṣe ilẹ̀ náà níwájú yín ǹjẹ́ kí ẹ̀yin kí ó fi ilẹ̀ Gileadi fún wọn ní ìní ṣùgbọ́n bí wọn kò bá fẹ́ bá yín gòkè odò ní ìhámọ́ra ǹjẹ́ kí wọn kí ó ní ìní láàrin yín ní ilẹ̀ Kírínánì àti àwọn ọmọ Gádì àti àwọn ọmọ Rúbẹ́nì dáhùn wípé bí olúwa ti wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni àwa yóò ṣe àwọn ọmọ gádì àti rúbẹ́nì wọ́n ń pẹnupọ̀ wípé ohun tí ẹ bá ní ká ṣe tí olúwa bá wí òun náà ni ohun tí a ṣetán láti ṣe àwa ó gòkè lọ ní ìhámọ́ra níwájú olúwa ní ilẹ̀ kínánì kí ìní ní ìhà ìhín jọ́dánì kí ó lè jẹ́ tiwa mósè sì fi ilẹ̀ ọba síhónì ọba àwọn ọmọ hámórì àti ilẹ̀ ọba ógù ọba basani fún wọn àní fún àwọn ọmọ gádì àti fún àwọn ọmọ rúbẹ́nì àti fún àbọ̀ ẹ̀yà mánásì ọmọ jósẹ́fù ilẹ̀ náà pẹ̀lú ìlú rẹ̀ lé agbègbè rẹ̀ àní ìlú ilẹ̀ náà yíká àwọn ọmọ gádì sì kọ dídónì àti atarótù àti haroeri àkíyèsí nínú ẹsẹ̀ ìkọkànléní ogójì jáírì ọmọ manasse sì lọ ó sì gba àwọn ìlú wọn ó sì sọ wọ́n ní afotu jáírì nọ́bà sì lọ ó sì gba kenati àti àwọn ìletò rẹ̀ ó sì sọ ní nọ́bà nípa orúkọ ara rẹ̀ a rí i pé wọ́n di ẹni tí a pín ilẹ̀ fún àgẹ́sì níhìn yìí wípé ní títẹ̀lé ọlọ́run àti àṣẹ rẹ̀ àwa náà lè di ẹni tí ó gba ilẹ̀ ìní wa ṣùgbọ́n ní ṣíṣe ìgbọ́rọ̀ ṣíṣe àìgbọ́rọ̀ sí ọlọ́run ṣíṣe àìgbọ́rọ̀ sí ọlọ́run wàhálà ńlá ni ó ká pọ́ọ̀lù àpòsẹ́lì lára pọ́ọ̀lù wòye wípé ilẹ̀ ìní tiwa ìlú ìbílẹ̀ wa ó ń bẹ lọ́run níbi tí àwa ti ń gbé fojúsọ́nà fún ìfarahàn kristi nígbà tá à ń wò nínú ìwé fílípì ní orí ẹ̀kẹta ní ẹsẹ̀ ogún mi ò mọ tó fẹ́ dà nínú ayé yìí mi ò mọ tó dàbí ẹni pé ó ń wù ọ́ tàbí tó ń jẹ ọ́ lógún nínú aginjù ayé ẹ̀sẹ̀ yìí tó ti ń wò bí ẹni wípé ó ti rí ibi dé sí jẹ́ kí n rán ọ létí pé ayálégbé tó sọmọ Níkọ́lá wọlé lọ́jọ́ tó nílé ò bá lólé yóò kọ́lá rẹ̀ síta iye àwọn ènìyàn tó ríbi dé sí tí yóò sì rọrùn wọ̀ iye àwọn ènìyàn tí ó lálàáfíà pẹ̀lú Ọlọ́run ni arákùnrin àti arábìnrin tó lè bá Ọlọ́run dòwò pọ̀ arákùnrin àti arábìnrin tó lè pa òfin Ọlọ́run mọ́ nínú kọ́bọ́lọ́run rìn kọjẹ adùn rẹ̀ tàbí kí ọkẹ̀yìn sọ́lọ́run kí ènìyàn kó sì ní wàhálà pẹ̀lú Ọlọ́run kẹ́kọ̀ọ́ láti bá Ọlọ́run dòwò pọ̀ Olúwa yóò ràn ọ́ lọ́wọ́ bí olúwa bá ti bùkún fún ọ tàbí tí olúwa ti pè ọ níjà nínú ètò pàtàkì tòní tí ọkàn rẹ fẹ́ pín ìpèníjà àkókò pẹ̀lú wa tàbí o ní ẹ̀bẹ̀ àdúrà tó fẹ́ láti béèrè lọ́wọ́ wa ẹ̀bẹ̀ àdúrà láti gbàdúrà fún ọ tàbí ìbéèrè kọ̀wé sí olùdámọ̀ràn ilé ìgbohùnsílẹ̀ ti ECWA SIM PMB five oh four ìgbàjà Kwara State Nigeria tiyín nínú rẹ̀ Amos Ọlájídé Agboola ń dágbére fún yín wípé kí oore ọ̀fẹ́ Kristi kó tó fún ẹnì kọ̀ọ̀kan yín àmín. Ah, nígbà tí mo bá rí Jésù n ó ta tẹnu mi n ooo.